بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم أصلي وسلم على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابته ومن سلك سنتهم إلى يوم الدين هذا كفو الله سبحانه وتعالى يكي الله ولا الله وريا جنجتنا kọ́lọ́hún kó bá ní ṣe fún ṣe ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe nípa arákùnrin yìí Hassan al-Banna àwọn ìgbàgbọ́ rẹ̀ àwọn àdìọ́kàn rẹ̀ àti àwọn ìròrí tárákùnrin ní tó fi ń pe àwọn èèyàn lọ bí Islam pàápàá jùlọ tó fi nu àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní àṣálẹ́ tì ní pẹ̀lú ògo ọlọ́run á yàn nàna nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì nínú àlámọ̀rí ẹ̀sìn wa nǹkan yìí bó ló ń ṣe ńlá alayhi salatu wassalam ṣe ṣe àlàyé rẹ̀ fún wa láti inú ọ̀rọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala kí wá nígbàgbọ́ asambánà lé lórí kí nìkan náà òun náà ni az kí ni spirituality asambana kí ládìí ọkàn rẹ̀ nípa bá a ṣe ń rí ẹ̀mí nípa bá a ṣe ń tọ́jú ẹ̀mí kù níbi àwọn ìwà tí ò dáa bó o la ṣe ń gbìyànjú àti bá ẹ̀mí èèyàn jà tẹ́mi yóò fi ní gogò lórí àlámọ̀rí ayé tí ò fi rí ayé sá tí gbogbo yìndòyìndò ayé ò ní jẹ́ tàn jẹ fún un Allah subhanahu wa ta'ala sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú Qur'an lórí eléyìí ṣùgbọ́n ká mú àyà kan nínú suratul hadid ní verse 20. a'udhu billahi minash shaitani rrajim i'lamu annama alhayatu dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakhurun bainakum. Wa tafakhurun bainakum wa بينكم fil amwali wal awlad. كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله سبحانه وتعالى ta'ala ń júwe bọ́rọ̀ ilé كما بولو سما kí ni tó yẹ amúnú rẹ̀ kí ni tó yẹ asọnù òun náà ní jẹ́ èrè ayé sá Allah subhanahu sọ wípé ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ màmá dájú wípé ilé ayé yìí èyí tó ń karakitaraisi ilé ayé Allah subhanahu wa ta'ala ṣàlàyé rẹ̀ sínú àyà yìí ká máa ṣeré eré ọmọdé eré àgbà ká ṣe fàájì gbogbo eré bọ́ọ̀lù táwọn èèyàn ń bá káàkiri a ní athletics à ń sáré káàkiri lóòkọ́ pé àfi ń dára odò ó máwọn èèyàn lọ́wọ́ ogun tí ń bẹnu ilé ayé náà nù ni à ń à ń tọpọ́n ayò à ń ta lúdò gbogbo àwọn nǹkan wọ̀nyí ní tí ń bẹnu ayé nìyẹn وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد kásẹ̀ yanra láàrin ara wa nù ilé ayé kéèyàn bẹ́ẹ̀ dáìyàn máa fira yín ṣègbéraga kẹ́ni máa gapá lẹ́ni tọ̀hún lórí kásì máa kọ̀mpìtì lórí wípé a fẹ́ kówó jọ tẹlẹ́ni tówó rẹ̀ pọ̀ jù tẹlẹ́ni tí dúkìá rẹ̀ pọ̀ jù ta tó pọ̀ àbí ta ń láwọn tí wọ́n rí ilé kó jọ ọmọ láwájá barista ni ọmọ rẹ̀ náà ẹnjìnà ń bẹ nù ọmọ rẹ̀ mẹrígùdù ọtọ ń bẹ nù rẹ̀ tí ń bẹ nù rẹ̀ ń tàn kó káàkiri ilé ayé nù ilé ayé òjú bẹ́ẹ̀ lọ kéèyàn kó dúkìá jọ kó fi dúkìá ń ṣèyàn ràn fáwọn èèyàn ó sì láwọn ọmọ ọmọ náà pọ̀ ó sì rí wọn tọ́ síbi táyé ó sì fáwọn ọmọ ń ṣe fáàrí bọ́mọ òtí ẹ̀pọ̀ ẹyọ náà ló bímọ ni méjì náà ni ọlọ́run bá bù mọ́ ni kó tọ́ wọn débi wípé àà wọn ó dépò ńláńlá níbi táyé yóò máa fa àwọn ọmọ sí mara yóò máa fa àwọn ọmọ yìí yóò máa fi wọ́n ṣèyànrà yóò máa fi wọ́n ṣègbéraga yóò máa fi wọ́n sẹ́yìn tó ṣe wípé wọ́n mọ̀ bá kọ̀yà. Allah subhanahu wa ta'ala já mọ̀ pé ti ń jẹ́ láyé náà nìyí bẹ́ẹ̀ náà bá sì wò kí ni jẹ́ bẹ́ẹ̀. gbogbo àwọn tí ń kówó òlú káàkiri gbogbo àwọn tẹ̀ ń rí tí ń ṣòwò torí talqiyama ni torí tayé ni ọlọ́run wá ní àpèjúwe tí wọ́n wá fi ilé ayé tí gbogbo rẹ̀ rí báyìí tí mo fà fi fún yín kàmáṣàlẹ ọgáyìísìn àjàbalẹ kò fa ọ̀rọ̀ nàbàtò ó dà gẹ́gẹ́ bí ẹ̀sùjò tó sú tó wá rọ̀ sí nǹkan oko àgbẹ̀ ó rọ̀ sí nǹkan oko àgbẹ̀ gbogbo nǹkan rúgbìn ó wá rú jáde wọ́wọ́wọ́wọ́ ló wá dúdú tó green dáadáa fún mẹyẹ híjú fatarahu musfarro ìgbà tó bá wá nǹkan oko yóò wá rọ̀ yóò padà wá pọ́n bí yẹ́lò ó máa rí yóò wá yẹ́lò tó mọ̀ yẹ kó rùn sọ̀tọ̀ ọmọ lẹ́yìn náà wọn ti ń bẹnu oko yìí ẹ wàá ká yóò wá gbẹ dànù ilé ayé ṣe rí náà nìyẹn gbogbo owó tá à ń kójọ nílé ayé dúkìá tá à ń kójọ nílé ayé ipò ipò ipò ẹlòmíín kàwé títí fá kò rí tọ́lọ́run ọba rò mọ́ ẹlòmíín wówó títí fá kò rófin ọlọ́run ọba wò mọ́ gbogbo tá à ń bá káàkiri tó bá ti fi sa àwọn nǹkan kan jọ nù ilé ayé ló bá parí ó bá jọmọ náà ni ó bá wọ ọlọ́run àníkọ́mọ náà parẹ́ mọ́ lójú ọ̀gán tó parẹ́ láyé tó bá yẹ dúkìá yìí náà ni a kí gbogbo dúkìá yìí náà padà bọ́ mọ́ ọlọ́kìwọ́ náà tó padà kú ẹ ó gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ káàkiri láwùjọ gbogbo àwọn olóṣèlú wọ̀nyí ẹbí wọ́n ti ń jábọ́ kún bí ipò ayé tí àwọn tí wọ́n ti fagbára wá tẹ́lẹ̀ bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ọlọ́run wa ni wa fil akhirati adhabun shadid àmọ́ lọ́jọ́ àlùkìyàmọ̀ lọ́run tá a padà sí ìyà tó le koko ń bẹ fẹ́dà tó bá kó gbọ́ àwọn nǹkan wọ̀nyí jọ lọ́nà haram ìjọ ọmọ lèèyàn fọ̀nà haram wá ní ìjẹ́ ìyàwó lèèyàn fọmọ ọ̀nà haram wá ní ìjẹ́ ìlọ́kọ lèèyàn fọ̀nà haram gbogbo ohun tá ń ṣe ilé ayé yìí ẹ̀dá wájú ọlọ́run tó bá ṣe kó ọ̀nà ìlú ọ̀nà ẹni bá jásí kó wá gbọ́nà ẹ̀tọ́ wa àmọ́ níbi ìgbọ̀nà ẹ̀tọ́ wa yìí náà ó láwọn ibi kọ̀ọ̀kan tó tún kù sí ọdọ ní lọ́dọ̀ tún àforíjì ń bẹ lọ́dọ̀ tún wọn lòun sì ṣèyọnu fẹ́dà tó bá ṣe wípé ó gbọ́nà hàláàlì wa àmọ́ níbi ìgbọ̀nà hàláàlì wa yìí gẹ́gẹ́ bí ìjọba ẹ̀dá èèyàn ó sì padà tọrọ àforíjì wọn lòun padà foríjì ó sì yọnu sí i. wamal hayatu dunya illa mata'ul ghurur gbogbo tí ń bẹ nílé ayé yìí nílé ayé bó ti rí ọlọ́run ní kò já mọ́ nǹkan kan ju ìgbádùn ẹ̀tàn jẹ lọ ìgbádùn ẹ̀tàn jẹ ni kò sí nǹkan kan tá à ń wà mọ́wọ́ nílé ayé yìí gbogbo alájọgbọ́ yìí òye ó wá kú ká lò ó. àná Muhammad sallallahu alayhi wa sallam ó lo eléyìí ilé ànábì kojọ ní ilé ayé tó tó fi ilé ayé lẹ̀ ẹ ṣàlàyé owó tí ń bẹ nínú àkáǹtì ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí láwọn sábà náà gbogbo náà gbogbo wọn náà gbàgbọ́ wọ́n sì rìn lórí ẹ̀ wọ́n rí ayé sá kódà àwọn abọ̀rọ̀ náà àwọn sàhábà nabi muhammad sallallahu alayhi wa sallam wọn ò ṣe yàtọ̀ láàrin ara àwọn sáwọn tí wọ́n ń sábọ̀rọ̀ wọ́n rí bákan ni wọ́n sì ná owó tọ́lọ̀ ń bù wọ́n àwọn dúkìá tọ́lọ̀ ń yọ̀ǹda fún wọn látọ̀nà halal yìí wọ́n fi ṣe tọ́lọ̀ subhanahu wa ta'ala wọ́n fi ran sunna na muhammad lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam wọn ò kálẹ̀ ayé kún débi kí wọ́n mọ wá jẹra wọn lẹ́sẹ̀ wọn ò kálẹ̀ ayé kún débi kí wáyé títí kan mọ wá tẹ̀jà wọn lẹ̀ bó o bá fẹ́ lówó ó kọ́ kẹ́yìn sọlọ́hún bó o bá lówó tó wàá kojú sọlọ́hún kò sí nínú gbàgbọ́ yìí tí ń jẹ́ ìráyé sálọ́dọ̀ àwọn sálẹ̀f ní làwọn sàhábà àtàwọn tàbíùn ànábì muhammad sallallahu alayhi wa sallam kò kọ́ wa lẹ́kọ̀ọ́ rú ẹ̀ láti fi wálé ayé gbogbo ẹni bá ń sọ rú ẹ̀ lénìí ẹ ti mọ̀ pé la í Muhammadu lànà Muhammad ní ń tọ́ ọ̀nà ti zuhud zuhudu na ìráyé sábà ń sọ yìí ìtọ́lọ̀ ọba ṣe fún halali jẹ́ èyí tó mọ́ zuhudu ò lè débi kéèyàn má to daa, tó to wẹ̀wù tó to wọṣọ fi gbogbo awọn nǹkan wọ̀nyí kó ní tí àná Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn àlùmọ́ rè ànábì ò torí pé ó fẹ́ re ẹ̀mí ká fẹ́ purify ọkàn wa ká fẹ́ ṣàfọ̀mọ́fẹ́mi kò níbi àwọn ìwà pálapàla ànábì ò dá tọ̀rí kọ̀ọ̀kan kalẹ̀ ànábì èso súfì kò sí kan nínú àwọn sọ̀hábà náà Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ ń kò sí kan nínú àwọn àtàbíùnà tó jẹ́ ń súfì Ahmadu alimamu Malik alimọ́mù Abu Hanifa ṣáájú gbogbo wọn alimọ́mù Shafi'i gbogbo àwọn àyímọ̀ wọ̀nyí àtàwọn tí wọ́n tún nímọ̀ náà bí àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe wípé wọn ò kàn hàn tó wọn nímọ̀ ni tí wọ́n sì lo mímọ̀ alimọ́mù Sufyan Thawri alimọ́mù Sufyan ibn Uyayna gbogbo àwọn àfáwọn wọ̀nyí kó wá kan gbogbo àwọn alimọ́mù Bukhari alimọ́mù Muslim alimọ́mù Tirmidhi alimọ́mù Majah alimọ́mù Nasa'i gbogbo Nasa'i gbogbo àwọn àfáwọn yìí kò sẹ́ni tó lè tọ́ka sí pé tọ̀rí kọ̀ọ̀kan tí wọ́n rìn rèé tí wọ́n fi dó ń sufi kò sí lànà sufi nínú Islam bó ti wulẹ̀ ọmọ kò sí lànà sufi nínú Islam bó ti wulẹ̀ ọmọ tó bá ṣe pé káre ẹ̀mí kù níbi kó máa tẹ̀lé ìfẹ́nú ayé kiri ànábì ṣàlàyé ìlànà tààrin fún wa ọlọ́run bá subhanahu wa ta'ala ti júwe rẹ̀ fún wa nínú rẹ̀ láka fúnra wa yìí àìgbọ́wọ́ torí pé a fẹ́ ṣe zuhud àìní èèyàn kan ní ṣéèkù àìní èèyàn kan ní mọ̀kọ́dámù gbogbo àwọn àwòrán tó yẹ kí mùsùlùmí lè máa ṣe láwọn ogbólóhùn àzíkìrì tó wá láti inú ọ̀rọ̀ ọlọ́run àti inú sunnah náà muhammed sallallahu alayhi wa sallam tá a lè fi sin lọ́run tọ́lọ́run bó yọnu sẹ́dà ànábì ti júwe ogbó rẹ̀ fún wa. àbùkátà sí ká tún máa gbàròrí àwọn kan wá téèsì ròrí mùsùlùmí ìpìlẹ̀ téèsì ròrí inú ìsìlámù téèsì ròrí kìtàbù ọlọ́run àti sunnah náà muhammed sallallahu alayhi wa sallam kálá fi ló fi já sí wípé gbogbo ẹni tọ́lọ́run bá bùn ní òye àti ẹ̀kọ́ gbogbo ẹni tọ́lọ́run bá bùn ní ìmọ̀ àmàjinlẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá bùn ní bẹ̀rù ọlọ́run tó bá wo ìṣogun tí ń jọ̀rọ̀ sófi láti bẹ̀rẹ̀ débi tó délé nì yóò rí i pé ẹ̀sìn kan ló ń lọ́tọ̀ islam náà bẹ̀ lọ́tọ̀ islam ó bọ́ pábọ́sẹ̀ kù níbi ẹ̀sìn súfí ẹ̀sìn súfí náà sì mú islam lọ́wọ́ ẹ̀sìn sallallahu alayhi wa alihi wa sallam torí pé mẹ́wàá sọ pé ẹ̀sìn sufi mùsùlámù pé ìsìlámù mẹ́sìn sufi lọ́wọ́ tọ̀rí kọ̀ ìwo ló ní ẹ ṣe ṣé nàkṣàbàndíyà ni àbí tìjàníyà àbí kọ́dìríyà èwo ni ànábì ní ẹ ṣe èwo lànábì gan ṣe ní gbogbo rẹ̀ kò sí òbá má fẹ́ fọ ẹ̀mí má kúrò níbi ìdòyìndó ayé tá a fẹ́ súnmọ́ lọ́hùn tá a fẹ́ ká wà moderate spiritually tá a fẹ́ kí àdìọ́kàn wa kó mọ́ débi wípé gbogbo wàhálà hílàhílo ayé yóò kéré lẹ́mìí wa ìṣe ni a bi àwọn sálàfù léèrè radiyallahu anhum bóòlù ń ṣe ńlá sí kọ́ wọn sallallahu alayhi wa sallam káwọn ní sunna náà muhammad sallallahu alayhi wa sallam bóòlù sì ṣàlàyé ọ̀nà tá a fi máa ń gbà ara yé sa eléyìí nípìnlẹ̀ látijọ́ kìíní àná tẹ́ èdè ní lọ́dọ̀ àwọn ẹni òótọ́ àwọn ẹni iyì tí wọ́n rìn lórí kìtáàbù àti sunna gbogbo sufi tá a mú tán kó káàkiri fídíà gbogbo rẹ̀ ma anzalallahu bihi min sultan isi mbẹ nínú àwọn ìgbàgbọ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn sufi tó mú òkú nínú ìsìlámù yányán isi ń nínú àwọn ìgbàgbọ́ wọn tí ò mú yàn kú nínú àwọn tí wọ́n ń sọ tó mú yàn kú nínú tí ò mú yàn kú èyí tó da nínú ogun tó jẹ má di wọn àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ gẹ́gẹ́ bí láwọn fi ń ọlọ́run ni a máa ṣe táwọn yìí sì kéré nínú tí wọ́n dì mọ́ ọ̀gọ̀rọ̀ yẹn ò lè yé ẹni tọ́lọ́run bá ti ní ó ṣe rí tọ́lọ́run padà wàá fọ̀nàmọ́ tó jáde òun ó ṣàlàyé aburú tí ń bẹnu sufi fáwọn èèyàn táwọn èèyàn lè gbàgbọ́. tọ́yì amásánbànà tó pera rẹ̀ mọ́ pé olùpèpè ìsìláàmù lòun òun sì fẹ́ẹ́ dá ìjọba ìsìláàmù padà al-khilafatul islamiyya òun lòun fẹ́ revive ẹ̀ arákùnrin yìí ó ń súfì paraku ni kó tó filẹ̀ ayé lẹ̀ kó tó dìgbà tí wọ́n pa arákùnrin yìí ò fi súfì lẹ̀ o ẹgbẹ́ bó ti ń sọ nínú rọ̀sáìlù rẹ̀ ní page one hundred and ó ní wa haqiqatu sufiyya li'annahum ya'lamuna anna asasa al-khayri طهارة النفس ونقول القلب والمواظبة على العمل والإعراض عن الخلق والحب في الله والارتباط على الخير بتاعتي كوموري asambanna òun sọ nú ọ̀rọ̀ rẹ̀ wípé ihun tí ń jẹ́ pàápàá sufi òun ni pé àwọn sufi wọ̀nyí wọ́n mọ̀ pé ìpìlẹ̀ oore láyé òun ni kẹ́mi ó má òun ni kọ́kàn ó mọ kànga kẹ́ẹ̀dá sùn dún ní mọ àwọn iṣẹ́ tí wọ́n bá ní ó máa ṣe nínú sufi bẹ́ẹ̀ ni kó gún orí kúò lọ́dọ̀ àwọn ẹ̀dá èèyàn kó ráyé sá kó mọ̀ báwọn èèyàn ṣe lọ́pọ̀lọpọ̀ kó sì nífẹ̀ẹ́ níbi ìṣètò ọlọ́run kó sì máa so máwọn èèyàn lórí ìṣe dáadáa kó rò papọ̀ máwọn èèyàn níbi ìṣe dáadáa. àwa ní ọ̀rọ̀ tí asambana sọ yìí ó sọ ni gẹ́gẹ́ bí tí mo ti sọ síwájú nínú bàbá ń ṣàlàyé ọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀kì nínú pàápàá sẹ́ẹ̀tì tí à ń gbé yẹ̀wò jama'atul ikhwani al-muslimin ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn olùmọ̀ wọn tí àwọn àfáà máa ń kọ sínú tírà tó bá jẹ́ nǹkan òótọ́ tí wọ́n kọ lílò rẹ̀ máa ń takò tí wọ́n bá kọ́ lẹ̀ ló já pé ọ̀rọ̀ tí wọ́n sọ sínú tírà wọn gbà míì practice nǹkan yẹn implication or application nǹkan yẹn in realities wọn ní ó jà mọ̀ wípé ìsídàkóso pé tí wọ́n kọ nìyí ìmọ̀ tí wọ́n mọ̀ ló gbé wọn kọ́ àmọ́ kì í ṣe tí wọ́n gbàgbọ́ kan tó kọ́ tàbí kó jásí pé wọ́n mọ̀ kọ́ bẹ́ẹ̀ torí káwọn yẹn lè gbẹ̀tàn jẹ nípa wọn kán lè rí wípé jàmọ́ wọn yìí jàmọ́ tó kó gbogbo oore inú ìsìlámù sínú ni kò lè tayọ méjèèjì yìí kẹdìmú téèyàn bá ń sọ pé nú àwọn àáfàá tí ń kọ tíra tí wọ́n tẹ̀lé tí wọ́n kọ kalẹ̀ nínú tíra àwọn àáfàá ìkwánu mùsùlùmí náà jẹ́ kan lásìkò tá a wà olórí wọn rèé èyí tó ṣàlàyé tó ló ń jẹ́ tasọ́wùfù lélẹ́yìí ẹni bó ti sọ ọ́nù tíra tíra ìta dákọ̀ yìí ẹ wá ń wonú tíra míì tẹ́ẹ̀fì ti rí in tó ń pè ní súfì tẹ́ẹ̀fì rí gbọ́yé dáadáa nígbà tó wọn fẹ́ lo ti ń jẹ́ súfì tó fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa lọ́nà míì tẹ́ẹ̀fì mọ̀ pé òun ni asambana ní ṣàzẹ̀líyà àwọn olùmọ̀jẹ́ kó yẹ pé yìí min furu'i at-tariqati at-tijaniyya wọ́n jẹ́ kó yọ wípé branch àbí offshoot tọ̀ríkọ̀ ṣàzìlíyà yìí ó jẹ́ kan lára àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kí tọ̀ríkọ̀ tìjàníyà pín sí. gbogbo tí wọ́n ń jẹ́ turuku tasawufu wọ̀nyí wọ́n tún wá burú jura wọn lọ wọ́n sì fúyẹ́ la burú jura wọn lọ tọ̀ríkọ̀ tìjàníyà ló burú jù láyé tó kó gbogbo àgbákò ní tí ò dá sínú. Si nínú gbàgbọ́ ni nínú ìṣesí ni tọ̀rí kọ̀kọ̀ tìríyà tó fúyẹ́ díẹ̀ àwọn náà mọ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ bá ń sọ pé lágbájá sọ̀rọ̀ kẹfìrí lẹ́nu lágbájá ní fatia òjò ń lójú ó ní bẹ́yìn má ti ṣe sọ̀rọ̀ fati ó ti gbé fatia ó ti gbé òun kíkí gbogbo eléyìí gbogbo àwọn nǹkan jágbajàgba yìí lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ tìjàníyà lẹ́tìbà ṣàzìlíyà tí asambana wá ṣe ó jẹ́ fariu ó jẹ́ offshoot ó jẹ́ branch lábẹ́ tọ̀ríkọ̀ tìjàníyà àfa rẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ òun ní jẹ́ alhassofi lọ́fi máa ń pè wípé asambana ọkùnrin ń súnfí ni ala tọ̀ríkọ̀ ti ṣàdìlíyà alhassofiya inú tíra muzakiratu da'wati wa da'iya ní page twenty three òun ní sọ ọ̀rọ̀ rẹ̀ ó ní mí yẹ mí gbò lẹ́yìn tí mo mọ́ àtẹ́ndì súfì ṣíṣe ní masidi tauba masalasi atauba ní gbogbo alalẹ́ ìyẹn ní gbòòrò Qahira eléyìí ó ṣe nígbà tí ó fi padà sí Qahira láti Ismailiya tí wọ́n gbé bí láyìí tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ nígbà tó ń bẹ ní madrasa Darul Ulum ó ní mo wá bí mọ̀kádámù tí ń darí ètò tí ń darí ìjókòó tọ̀ríkọ̀ Safiyya Shadhiliyya yìí ìgbà tí mo wádìí ń pa rẹ̀ tán mo wá rí i pé ọkùnrin kan ni tó jẹ́ ní ire tó bẹ̀rù ọlọ́run ó ní òpin náà Sheikhul Albasiu ni ó ló jẹ́ ní tí ń tà tí ń rà ó ní mo wá ran kan kó tẹ̀ yọ̀ǹda fún mi níjọ́ kan kí n lè gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ẹ ti rí láti sọ fúnra wa wípé á padà sọ̀rọ̀ débẹ̀ ká máa gbọ́wọ́ ká gbọ́wọ́ ká gbọ́wọ́ ká bára wa gbádùn yìí lábẹ́ Jamaa Ikhwanil Muslimin asambana mú wá láti inú Sufi ni asambana ṣe kí ni ó mú wá láti inú Sufi ni ọ̀rọ̀ padà débẹ̀ ó ní eléyìí mo padà wá ṣe mo gbọ́wọ́ lọ́dọ̀ mùkọ́dámù tọ̀ríkà yìí ó lẹ́nu yìí ló wá kọ́ mi ní ẹ̀kọ́ gbogbo àwọn wúrìdí wúrìdí tí wọ́n ń ṣe lábẹ́ tọ̀ríkà yìí àti gbogbo àwọn ọ̀vọ́ ìfà àwọn iṣẹ́ tí wọ́n ń sà gbogbo rẹ̀ ó ṣàlàyé rẹ̀ fún mi ó tún sọ láyè míì ó ní kódà nígbà míì àwọn máa ń ṣàbẹ̀wò sí uzbatun nawam Uzbatu Anuwam ó ní àyè yìí ni wọ́n ń sin ṣéèkù kan sí tí ń jẹ́ Sayyidu Sanjar ìyẹn jẹ́ àwọn ó jẹ́ nìkan nínú àwọn ẹni ẹ̀sà fún tọ̀ríkọ̀ Sufi àwọn ọmọ ṣe ziyara sáré rẹ̀ àwọn ọmọ kí ni ṣe ziyara sáré rẹ̀ èyí tí àná Muhammadu kọ wa sallallahu alayhi wa sallam oní wípé ẹ ṣàbẹ̀wò sí tẹ mùsùlùmí lápapọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wọbẹ̀ ó ní tẹ́wì ẹ sì ṣàdúrà fún gbogbo wọn tó bá wá di pé èèyàn sa ẹ̀sà sàárè èèyàn kan láti lọ́ọ́ máa ṣàbẹ̀wò fún kí ni ìgbàgbọ́ tó ní lórí ẹni yẹn èyí tó fúyẹ́ yìí tó sì kéré yìí tó ní náà ni wípé kó gbà pé ní ọlọ́run ọba ni ìyẹn tó bá ṣe kó bá tẹ̀ dédi ibẹ̀ dédi rẹ̀ tí ò ṣe nǹkan míì tí ò mọ fọlá rẹ̀ tọrọ tí ò mọ wíwíkú wí di sáré rẹ̀ tí ò mọ gbé rẹ̀ lọ tọ̀hún èyí tó fúyẹ́ yìí tó ṣe náà ni wípé ó gbà wípé ẹni ọlọ́run kan yányán lẹ́ni nífi náà bẹ sàárè rẹ̀ wò lára àwọn nǹkan míì tó túmọ̀ wípé lára àwọn ẹ̀rí míì tó túmọ̀ wípé ẹni tí ń yasan bá nà yìí ó ń sunjú paraku ní òní tún sọ láyè míì ó lóun rántí pé nínú àṣà àwọn tó bá ti dàsìkò tí wọ́n pé oṣù tí wọ́n bí àná Muhammad sallallahu alayhi wa sallam àwọn máa ń jáde kó òun ìlú láti lọ ṣèrántí ọjọ́ ìbí àná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àwọn jáde àwọn máa ń jáde lásìkò yìí ní gbogbo alalẹ́ tó bá ti di ọjọ́ àkọ́kọ́ Rabi'ul Awwal làwọn ti jáde títí dọjọ́ kejìlá ó sì ní àwọn orin kan táwọn máa ń kọ táwọn bá ti ń kọ yìí àwọn máa bẹ̀ẹ́nú dùnú tó pé àti ayọ̀ tó kún kẹ́kẹ́ táwọn máa ń kọrin yìí. jabir risk nínú àwọn ọmọ kéwú rẹ̀ ni òun ló kọ wípé hasan banna bi aqlami talamidhatihi wa mu'asirihi wa mu'asirihi tíra kan ni tí kan ọmọ kéwú kọ ẹni ní jẹ́ jábìrì risk ó pe kọtíra náà ní hasan banna bi aqlami talamidhatihi wa mu'asirihi yẹn ni hasan banna kí ni tí àwọn ọmọ kéwú kọ lákọọ́lẹ̀ ń rẹ̀ kí ni tí àwọn contemporary scholars yẹ kọ àwọn tó bá lò gbà kí ni wọ́n sọ ń pa rẹ̀ òun wá kó gbó rẹ̀ jọ. òun ni wọ́n á yìí wá wípé abdulrahman kan bẹ tó jẹ́ àbúrò hasan banna wọ́n ń pè òun náà ní abdulrahman banna. òun ni wọ́n sọ pé táwọn bá jáde lọ ibùdókọ̀ yìí ó láwọn kan táwọn ọmọ nǹkan táwọn fi máa ń ṣe mọ́jú fànàbí àwọn ọmọ kọrin ẹ̀yìn tó ti pé àná muhammad sallallahu alayhi wa sallam tí ní ká máa ń yẹun láyìnbóró ẹ máa gbọ́n tí wọ́n fi ń yin ànábì nínú eléyìí ó ní àwọn mọ̀ sọ pé sọ́lẹ̀lì ilahu ala nuri alladhi zahara lil'alamin fafaqa shamsa wal qamara ó ní ìrẹ̀ ọlọ́run ọba allah bá a ṣe ìkẹ́ rẹ̀ fún ìmọ́lẹ̀ kan tó hàn yíyàn tó hàn yìí ó yọ sọ́mọ ẹ̀dá èèyàn pátápátá gbogbo àgbáyé ló hàn sí tí ìmọ́lẹ̀ yìí tó ga jù ti ń jẹ́ oòrùn àtòṣùpá lọ ó ní ilé orin sọ́lẹ̀lì ilahu ala nuri alladhi للعالمين ففاق الشمس والقمر ó ní ilé orin yìí ní gbogbo àwọn jàmáà tó kó o máa para tí wọ́n máa wí tí wọ́n máa kórè rẹ̀ tí wọ́n máa wí ó ní nígbà tán bá ń wí ó lémi àti ẹ̀gbẹ́ mi asambanna àwọn ọmọ wa tó ń kọ orin míì kí lórin táwọn ọmọ wa kọ yìí ẹ̀ rí i. هذا الحبيب مع الأحباب قد حضر a máa sọ wípé olólùfẹ́ rè àtàwọn olólùfẹ́ قد حضر olólùfẹ́ tá à ń sọ yìí ó ti dé sọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ wàsáàmà àlùkùnlẹ̀ fíìmà kọ̀dìmọ́dọ̀ wàjárọ̀ tí olólùfẹ́ tá a pọ́ dé tó wá bá àwọn olólùfẹ́ rẹ̀ yìí ó ti sàmójúkú gbogbo ẹ̀dá èèyàn gbogbo àwọn táwọn ń bẹ́ ń bẹ̀ kúrò níbi tí àwọn ti ṣẹ̀ lẹ́sẹ̀ tó ti ṣíwájú ànábì ní rìfáàsì pé olólùfẹ́ kan tó dé tó wá pàdé àwọn olólùfẹ́ tó kù àwọn olólùfẹ́ rẹ̀ tánàbí wá pàdé yìí náà ni asambana àtọmọ ìyá àti gba àwọn jama rẹ̀ àwọn ìjọ ìkwánu mùsùlùmí tí wọ́n jọ lọ ń sin mòlídìí yìí ó ní lẹ́yìn náà ànábì yìí wá nìyí ó ti sàmójúkò gbogbo ibi tó ní kálukú kù sí tó ti ṣe sẹ́yìn náà àwọn kan tó kù díẹ̀ káàtó. wọ́n ìlà làkọ̀dé àdáàrọ̀ alàlùsẹ́ẹ̀kì kòmùrọ̀tàhó sarfan yakadu sanaha yudhibul basara oníṣẹ́ rí àwọn táwọn ń gbẹ̀ǹgbẹ́ ìfẹ́ ànábì yìí hmm. ẹni tá à ń sọ yìí tó lólùfẹ́ yìí òun náà ni àná Muhammad sallallahu alayhi wa sallam ó ti mú ọtí rẹ̀ ọtí ìfẹ́ rẹ̀ ó ti dábò àwọn lójú débi wípé yẹ̀rànyẹn ti ń bẹ lójú ti ń ṣẹlẹ̀ sáwọn látara ìfẹ́ táwọn ní ó fẹ́ẹ́ gba ojú ríran àwọn gan káwọn mọ́ ríran mọ́ níbi tí ìfẹ́ ànábì ti mú àwọn lójú dé tí ìfẹ́ rẹ̀ sì ń pa wọn tó ń pa wọn bí ọtí. yà كرر لنا ذكر الحبيب لقد بلبلت أسماعنا يا مطرب الفقر wọ́n ní wọ́n sáà bí kan lára ọmọ lẹ́yìn rẹ̀ nìyẹn wọ́n ní dákun ìrántí ànábì yìí máa bá para rẹ̀ máa wí gbogbo ohun gbídùn tó ń fi ń wí àwọn ohun mọ́díhù yìí ó ti kún gbogbo etí wa kẹ́kẹ́kẹ́ ó ti dààmú etí ìgbọ́rọ̀ wa wà máa lè rúkẹ́ bí lùfúmà máa la shakka anna habibal qawmi qad hadara ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́nu tí ogun kan wá ni tó já sí wípé ìfẹ́ àti feelings tí wọ́n ní ìfúnramọ̀ tí wọ́n ní sí àná Muhammad yìí sallallahu alayhi wa gbogbo rẹ̀ ló ti ṣẹlẹ̀ ara wọn ti wárìrì sensitization ti bá gbogbo ohun tí ń jẹ́ ọ́gáǹsì ara wọn oníkòsí ah, tàbí ṣùgbọ́n olólùfẹ́ àwọn èèyàn wọ̀nyí ó ti ń bẹ láwùjọ wa ó ti ń bẹ láàrin wa o kọ́dá hádọ̀rọ̀ ó ti dé sáàrin wa o orin tí asambana máa ń kọ rèé ìwọ tí wọ́n ń sọ wípé asambana yìí sọ ń súnfí ó ń súnfí ni asambana á padà mú àwọn ọ̀rọ̀ míì wá tí àwọn àfáàsìkò rẹ̀ sọ tó fi fi rin ilẹ̀ fún wa wípé asambana kò fi súnfí ilẹ̀ tí ó kú láyé sufi asambana rèé o tó ti ń pé ń sọ láwọn àyè míì wípé ìgbà tó ń gbọ́ yìí sufi òun rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ fallacies ti ń bẹ lọ́dọ̀ àwọn sufi gbogbo àwọn ill doctrines ti ń bẹ lọ́dọ̀ àwọn sufi òun sì bá wọn jàlé lórí tòun tí bó ti lóun bá wọn jàlé lórí débi pé ń bẹ ó ní ń bẹ nínú àwọn ọmọ ìyá àwọn tó ń sufi tó ṣe pé eh, kí wọ́n mọ̀ sọ̀rọ̀ jù níwọ̀n àti wọ́n gẹ́tí fẹ́jọ́ mọ́ níkùsùn síra wọn èyí tó wá sẹ́kù lára sambana èyí tí ń nínú orin o èyí tí ń bèrè nínú orin ìgbà tó bá hàn sí gbangba gbangba wípé alghaffaru tọ́lọ́wọ́n bá ń jẹ́ alghafuru tọ́lọ́wọ́n bá ń jẹ́ pé ọlọ́wọ́n bá ló ní ìkápá kó forí jìn ẹ̀dá ọlọ́wọ́n bá ló ní ẹ̀yọ́nu kó forí jìn ẹ̀dá níbi tẹ́lẹ̀ wá kù sí tó wá nífẹ̀ẹ́ ànábì títí tó fi wá gbé ipò ìforíjì èèyàn nì tí mẹlọ́dọ̀ ọlọ́run tó gbé hasara ànábì tó wá já sí pé ẹnu àwọn tí wọ́n lọ bí mòlídìí nì tọ́ntẹ̀lé lọ bí tí wọ́n ti lọ́ọ́ sáyẹ mòlídìí ànábì àwọn náà ni ànábì wá bá ló sì ṣàforíjì fún ànábì ti dé eléyìí náà so papọ̀ máwọn súnfí tí wọ́n ń sọ wípé aṣọ táwọn ń tẹ́ kalẹ̀ máwọn bá ń ṣe kùbúra àwọn gbogbo ọjọ́ ọdúnmọ́ lọ́dọ̀ ìkan nínú wọn wípé àwọn fi ń rankan pa ànábì ń bẹ láàrin àwọn ni àwọn òsì fẹ́ kànábì ó sílẹ̀ lẹ̀ sórí ìdẹ́lẹ̀ lásán làwọn fi ń tẹ aṣọ fún yìí táwọn fi ń tẹ́ lẹ̀ so kànábì lè jókòó sí i so eléyìí náà ṣe déédéé ọ̀rọ̀ asambana torí ànábì ti dé sáàrin àwọn òun ni wọ́n ń pè ní recognition tí ò bá gbà wípé òní jákúdá ayá ọlọ́run mọ́nú tí ànábì Muhammad ti kú sallallahu alayhi wa sallam ní tí ò dín ní one thousand two hundred years ànábì ti fi láyé lẹ̀ kásánbá náà tó wálé ayé òní tó wá ń sọ pé àwọn máa lọ bí mòlídì ànábì ń wá bá wọn bẹ́ẹ̀. sẹ́bẹ̀ yóò bá jó ń sún paraku tí ẹ̀jẹ̀ àtomi sufi ti mú dáru dénú àkídà rẹ̀ tí yóò mọ̀ sọ̀rọ̀ eléyìí. bákan náà Muhammad sallallahu alayhi wa sallam ó ń fi ìfẹ́ ànábì wé ọtí tánà tí ìfẹ́ ọtí yìí àbí tí ìfẹ́ ọtí yìí tó ti mu àwọn dàrú débi wípé àwọn ò ti ojú ríran àwọn gan àwọn ò fẹ́ ìrìnà rí mọ́ àwọn tí wọ́n fẹ́ràn ànábì ń jọ́ kínní àná sallallahu alaihi wasallam ṣé àdáadáalẹ̀ ni wọ́n ṣe inú ẹ̀sìn èèyàn kan àwọn afẹ́ràn ànábì kó tó Abubakar èèyàn kan afẹ́ràn ànábì kó tó Umar ta lẹ́yìn tó padà wáyé lẹ́yìn àwọn Usmanu Ali ta lè sọ pé ìfẹ́ rẹ̀ jókòó níbi ìjagun síbi tí ànábì fi ilẹ̀ tí ń jẹ́ súnà rẹ̀ àti òfin ọlọ́run ọba tọ́lọ́run bá fi ránṣẹ́ jẹ́ kùránù tó tú àwọn wọ̀nyí. àwa àgbọ̀nù wọn rí bó bá ṣe fáyè bá gbà wá ní kásàlẹ̀ yẹ bó làwọn sàhábà ànábì gan sí nífẹ̀ẹ́ ànábì ibo ló ń sún fi ń kílẹ̀mù lé nípò nífẹ̀ẹ́ ànábì sí tásánbánà náà ń tẹ̀lé wọn. bákan náà ẹ wo ilé orin ìkẹyìn tí ń sọ pé la shakka anna habibal qawmi qad sílẹ̀ yóò mọ fún wa nírò nípa àkídà àwọn Sufi tó jẹ mẹ́bọ ni ṣé kò mọ fún wa wípé bó ṣe rí náà nìyẹn torópò náà ń gbà wípé ànábì ń bẹ láàrin àwọn ẹ sì lè rò ń kan láyé látọjú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ ànábì tó náà fi súnmọ́ rẹ̀ rán dèní tá à ń sọ̀rọ̀ yìí kó nígbàgbọ́ sínú àkídà àwọn Sufi wọ̀nyí gbogbo ẹni tí ẹ bá ti rí tí ń pera rẹ̀ ló ń tó já sí wípé gbogbo àkídà Sufi ní bẹ lára rẹ̀ kìí ṣe ń súnà o ṣòkòtò rẹ̀ lè mọ́ wọlé lóòótọ́ ó sì lè mọ̀ mú oorun gbọ̀n kí lùgbọ̀n rẹ̀ gan pọ̀ dàwọn ẹlòmíì gan lọ́nà àwọn tó ń jó ń súnà òun sufi ni o torí ní táàkì kọ́ dẹ̀dá mà òun náà ni kí ni ìgbà kí ni àdìọ́kàn rẹ̀ nínú ẹ̀sìn kó tó kan lílò tó bá ilé sàlẹ̀ àdìọ́kàn rẹ̀ síta àdìọ́kàn yẹn láti máa bá a lò sọ àdìọ́kàn rẹ̀ àdìọ́kàn sufi ni òun ṣe asanbanna ń ṣe mòlídìí àná Muhammad sallallahu alayhi wa sallam ń ṣe mòlídìí rẹ̀ ìsà ọjọ́ bíi ànábì òun ló fi jọ èèyàn lójú nígbà tí kẹ́nu àwọn àgbà afa Ikhwanul Muslimin lásìkò tá a wà yìí tó síyànjú nú wọn Dr. Yusuf Abdullahi Al-Qaradawi nígbà tó fi ń celebrate seventy years ẹ̀ eléyìí yóò fi jọ èèyàn lójú wípé ó rí ẹ̀rí because àfa rẹ̀ àgbà ìyẹn náà asambana tó kọ́ ń kéwú tó kọ́ ní mọ́níhájú yìí ẹni yìí náà ó ṣe bẹ́ẹ̀ ti dàná Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyí tàbí sọ wípé ẹlòmíì ní à ah, sufi tí Hasan Banna ṣe ó dàbí sufi tàwọn Ibn Taymiyyah ni a ní Ibn Taymiyyah rahimahullah ta'ala Sheikhul Islam èso ń sufi Al-Imam Ibn Qayyim ta'ala ọmọ kìhùn wọn èso ń sufi zuhadu ní gbogbo àwọn wọ̀nyí orí ìlànà tí àwọn sàláfù rìn níbi ìráyé sálà wọn náà rìn torí ní tẹ́bàá fi ilẹ̀ fún wa wípé òun sufi ni wọ́n tẹ́ fi lè fẹ̀rí rẹ̀ fún wa oníkẹ́bùn tẹ́ni rahimahullah ta'ala wọ́n ló sẹ̀mí nígbà tí jíjáde seven hundred years kọ̀ríkọ̀ wo wọ́n ṣe o lásìmú wo ni wọ́n ń ṣe kubura wo ni wọ́n ń ṣe kọ̀díríyà ni wọ́n ń ṣe nàbínú ṣàbàdíyà àbí mọ̀rẹ̀gìníyà èwo ni wọ́n ń ṣe ẹ̀mú jáde ta ni ṣéèkù tí mùtẹ́ yà gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ìjẹ́bùn qayyim rahimahullah ta'ala <coughs> wọ́n gbé àdéhùn àbí wọ́n torí mo ìrántí gbà táwọn náà jẹ́ kan lára wọn táwọn èèyàn tí wọ́n ń takò wá ń sọ̀rọ̀ yìí wípé ṣe bí asambanna ṣe bó ń sunfin ni ó sì nípàdé kan tá a lọ nílùú Ìbàdàn gbà náà wọ́n wá bí àwọn àáfàá wa léèrè àwọn onígbà tí máa ń sọ pé asambanna ó ń sunfin ni àwọn kan ń pẹ́ gan rẹ̀ ni pé sẹ́yìn ó wà á sọ wípé mùtí ìyà kó ń sunfin ni sẹ́yìn wà á sọ wípé mùkọ́ ìmùsọ ń sunfin ni tó fi máa ń rú àwọn èèyàn lójú nìyẹn ìbámu sí pé ó ń sunfin kọ́ni asambanna kí ni gbọ́wọ́ ṣàtìlẹ́yà fún kí ni ṣe anabi ànábì fún kí ni tí gbogbo irú àwọn ọ̀rọ̀ kèfèrí wọ̀nyí kí ẹ̀ mọ́ sọ pé ànábì ànábì tó ti kú tọ́lọ́mọ náà jẹ́ àmọ̀nù kùránì pẹ́ tó ti kú ni kí ẹ̀ tó máa gbà wípé ibi ìṣe mólídì rẹ̀ ànábì ń bẹ pẹ̀lú àwọn ẹ lè sọ pé ń ara ẹni ń bẹ pẹ̀lú ẹ̀mí ni ẹ̀yin ṣe mọ́ pẹ́ẹ́mí ànábì ń bẹ pẹ̀lú yín sẹ́yìn ń wà barzakhi ni ìṣẹ̀mí àfonúfojì ayé àtàlùkìyàmà tí ń sáré ẹ̀yin mọ́ tí ń ṣẹlẹ̀ ń àbánàbí ló sọ́nu hadithi rẹ̀ wípé gbogbo bá ti ń ṣe mọ́lídì òun òun mọ́ ń wá bẹ́ kálà torí pé ó ń ṣe ọ̀nà àlẹ́sùn láti sinà fún ara rẹ̀ gan kò gba àlíúmọ̀ lámọ̀ràn rẹ̀ kò pa wọ́n láṣẹ rẹ̀ kò ṣe wá lójú òkòrò rẹ̀ ká máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ bídíà ni láti gba àwáṣẹ tálíkì àmì èdè bídíà náà ni mọ́lídì àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ lójú ni o ẹsẹ kékeré ni o bídíà ni bídíà ń jẹ asambana yìí ṣe sófin tí eku ni nínú kan nínú àwọn contemporaries ẹ̀ à ń pe bàbá kan ní abulhassan ali anadawi ọmọ india ni bàbá yìí òun náà jẹ́ olùmọ̀kan tó lágbára ṣùgbọ́n nínú àwọn tó já sí pé wọ́n wà influenced by the thinking and thought of asambana ni ó sì súnmọ́ asam ó ó ó gbàfà fún afkaro àbí ìròyìn asambana gan ó ní wọ́n sọ̀rọ̀ kan ó ní asheikh hasan banna wa nasibu tarbiyati ruhiyya fi takwinihi وفي تكوين حركته الكبرى جناه كان في أول أمره كما صرح بنفسه في الطريقة الحصافية الشاذلية وكان قد مارس أشغالها وأذكارها وداوم عليها مدة وقد حدثني كبار رجاله وخواص أصحابه أنه بقي متمسكا بهذه الأشغال والأوراد إلى آخر عهده وفي زحمته وفي زحمة أعماله ẹ̀rí kan báyìí bàbá yìí wọ́n kọ tí dàgbà tí wọ́n pè ní àtàfsírù siyasiyyu lil islam àtàfsírù siyasiyyu lil islam ní page one thirty eight sí one thirty nine ká wo ọ̀rọ̀ yìí ń bẹ̀ wọ́n ní sheikh Hassan Banna àti ìpín ríre ẹ̀mí tó ní ó ní àwọn nǹkan wọ̀nyí òun náà ló ṣe ìkójọ Hassan Banna òun náà ló sì ṣe ìkójọ ìyìn tí ń jẹ́ movement ẹ̀ tó tóbi jùlọ ìrọ̀rọ̀ tí asambana rọ̀rọ̀ níbi spiritual development ó wáyé láti ìpìlẹ̀ àlámọ̀rí ayé rẹ̀ ni láti ìpìlẹ̀ àlámọ̀rí ayé rẹ̀ ó ní gẹ́gẹ́ bí asambana fúnra rẹ̀ náà ṣe làámọ́lẹ̀ àti sọ̀rọ̀ ti tiẹ̀ síwájú wípé oníṣúfì àsọ̀fíyà ṣàdìlíyà lòun ó ní gbogbo àwọn iṣẹ́ tí wọ́n sì máa ń sà nínú tàṣọ́wùfù lòun náà ṣe nínú tọ̀ríkà lòun náà ṣe ó ló sì dún ní mọ́ fáwọn àsìkò kan ó ní lẹ́yìn náà a rí àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ní asambanna tí wọ́n jẹ́ ní ìfẹ́ rẹ̀ àti àwọn ẹ̀sà nínú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tí wọ́n jí wa wípé asambanna baqiya mutamassikan bihadhil ashghali wal awradi ila akhir ahdi wọ́n ní asambanna kò yẹ kó gbò lẹ́yìn tó jásí pé gbogbo iṣẹ́ tí wọ́n ń sà nínú súfì tí wọ́n ń sà nínú tọ̀ríkà yìí náà ní àṣà náà bẹ̀rẹ̀ sí ń ṣe náà ní í ṣe títí fa alìkíyàmù ìdìbà bó ṣe yí náà nìyẹn ọ̀rọ̀ míì náà tún bẹ náà tí kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ Mahmud Abdulhalim ó kọ tírà kan pè ní al-Ikhwanul Muslimun ahadathun sana'at tarikh al-Ikhwanul Muslimun ahadathun sana'at tarikh ní volume two page two oh eight ọ̀rọ̀ yìí náà ó wà ń bẹ bí Sheikhul Marigini ìkànnú àwọn àgbà fáwọn sufi Sudan nígbà tó fi wá fíṣítì Kọ́hírọ̀ Cairo ní 1948 That was September 6 1948 bí àwọn asambana ṣe gbà lálejò bí eh, sẹ́ńtà àwọn Ikhwan Muslimin ní Egypt wọ́n ṣe gbà ní Cairo bí wọ́n ṣe gbà lálejò tí wọ́n yẹ sí àtọ̀rọ̀ tó bá wọn sọ àtọ̀rọ̀ táwọn náà sọ bàbá wọnú tíra Mahmoud Abdulhalim àbá gbogbo àwọn ọ̀rọ̀ yìí bẹ̀ tí fídíò yìí yà wípé asambana sustained the doctrines of Sufism till his death Asambana and Sufism, they are not separable. Asambana and Sufism, they are inseparable. Ẹni tí ó wá separate ìròrí Asambana kúrò lára tasawuf, òun ló kù kó wá tún tíra Asambana kà, kó mọ wá ṣàlàyé rẹ̀ fún wa pé Asambana lóun yìí sùn Sufi, abẹ́ Allah subhanahu wa ta'ala, kó mọ́ sàṣàánú wa jù báyìí lọ. Essence tá a fi ń ṣe gbogbo àwọn àlàyé nǹkan wọ̀nyí ni wípé gbogbo ohun tẹ́yìn ó bá ṣe nínú ẹ̀sìn kéèyàn mọ kí ńlá náà bí sọ kí léèyàn mọ kí ni tí àwọn sálàfù gbẹ́sẹ̀ lé kí ni tí Allah subhanahu wa ta'ala sọ lórí ẹ̀ èèyàn kàn ní passion láti ṣe súnà ó kàn ní passion lórí pé ká ní islamic government islamic governance ṣé ìyẹn ní kí èèyàn mọ òwúwo lànà ìbísẹ̀ gbé kalẹ̀ ni tí ó fi mọ wọn kó sọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nì tí wọ́n jẹ́ apologist àbí wọ́n jẹ́ apologetics fasambanna àbí wọ́n jẹ́ sympathetics fasambanna gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò wó o ẹni pé wọ́n ń wò pé Asambana wọ́n ń Islamic government eléyìí ni wọ́n ń wò wọn ò wádìí wípé tọ́lọ́mbà tiẹ̀ fún ní Islamic government náà lò náà torí àchífù láyé sórí sùfìnà ní ó padà wá gbé ka abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó mọ́sá tún gbogbo wa ṣe ibi tó ní kálukú wá kù sí lọ́ndà kó mọ́sá tún wá ṣe ń bẹ̀ mọ́sá foríjì wá gbogbo ibi tí ara ti ní mùsùlùmí lágbàáyé látàrí àwọn ìrora àti àwọn aburú tí ìròyìn ìwánu gbìn kalẹ̀ sí àlùmọ̀ yìí kọ́lọ́n kó sànù gbogbo orílẹ̀-èdè wa ńgbà tọ́rọ̀ wa bá ń lọ sí parí á padà ṣàlàyé àwọn hivus tí ìròrí asambanna àti àwọn jamaatu kan sùúrù tí wọ́n ti fi kó báàlú mọ̀ yìí ní ọ̀nà kan sọ́nà kejì ọ̀là la ilaha illallah ọ̀là la ilaha illallah abẹ́lọ́ subhanahu wa ta'ala owó bá ti ń ṣàlàyé rẹ̀ yìí kó já lè máa fi ọkàn tó wà objective ká lè máa fi bá lọ subhanakallahu wa wa atubu ilayk